alhamdu lillahi وكفى kafa fún masalatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa ala abadi dukkan fún ọlọ́ba àtọ̀rọ̀ àlékún kí àti àlékún gbẹ fún alibi sallallahu alayhi wa salam ìjọba adé farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ lórí bíi lórí ètò yìí ètò àhúdàlù àbúṣọrọ̀ láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sàràmùdín gbadébọ̀ ọ̀rọ̀ jí kí ọlọ́ba àti òsì ọlọ́run bisimilá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته àwọn oríṣiríṣi rìbá oríṣiríṣi ni rìbá tó wà eléyìí tí ṣẹ̀ríà ẹ̀sìn islam tó tọ́ka sí fún wa oríṣi alákọ̀ọ́kọ́ nínú àwọn oríṣi rìbá òun náà ni rìbá tá à ń pè ní rìbá nasi'a rìbá tó ní í ṣe pẹ̀lú àlékún àlékún látàrí pípẹ́ rìbá àlékún látàrí pípẹ́ àlékún látàrí pípẹ́ báwo ni àlékún látàrí pípẹ́ báwo ni rìbá eléyìí ti ṣe rí onáni kéèyàn wá sọ́dọ̀ èèyàn kó gba owó lọ́dọ̀ rẹ̀ lórí pé owó tí mo gbà yìí o ó di lẹ́yìn ọdún kan tó dá padà sọ ike tọ̀ nígbà tó ti ṣe pé lẹ́yìn ọdún kan lọ́ọ̀dà padà owó tí mo fọ́ yìí eléyìí tó jẹ́ fifty thousand naira tó bá ti pé lẹ́yìn ọdún kan lọ́ọ̀dà dá padà á jẹ́ pé seventy five thousand ló fi dá padà eléyìí wọ́n ń pè ní rìbẹ́nẹ́síà àlékún látàrí pípẹ́ tí ó pẹ́ kó tó dáwó ń padà haram ni o ìwà ni jama bàbá olówó sọ pé ẹ nítorí pé wọ́n pé fifty thousand yẹn máa ń bẹ lọ́dọ̀ òun tóun sì fi ń ṣòwò nígbà tí ìgbà ìpọ́dún kan yẹn ó yẹ kóun ti lè jèrè twenty five thousand lórí rẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé òun sí owó tó ń kó fún mọ́ iye tó yẹ kápò ń jẹ léèrè lórí rẹ̀ títí ìgbà tí ọ̀dà padà ni adájọ́ yóò san ojú owó yóò tún san tó yẹ kó jèrè tó wọ́n jẹ lórí rẹ̀ kọ́tọ́ lábẹ́ ọlọ́run bá wa nítorí pé iye tó gbà lọ́dọ̀ rẹ̀ ní fifty thousand ìgbà tí ọ̀dà dáwó padà fifty thousand péré náà ni ọ̀dà padà tí wọ́n ọ̀ma tó mọ owó tó fún ni tí bọ́ọ̀ ra lọ́wọ́ ni tí ọ̀ma tó mọ owó tó fún tí bọ́ọ̀ sànù rẹ̀ ni tí ọ̀ra dà lọ́dọ̀ rẹ̀ ni kí ni tọ́ta fún gánà rí òfin lówó orúkọ ọ̀pọ̀ ìyá kí wọ́n á nìtì máa pé yọ sùn lé lórí rẹ̀ níbo làánú wà níbo làánú wà torí ẹ̀ eléyìí wọn kò ní orí bẹ́ẹ̀ náà sí à lábẹ́ rẹ̀ òun náà ní kéèyàn yáwó lọ́dún yẹn àyà fifty thousand lọ́dún yẹn lórí pé fifty thousand yìí o lẹ́yìn ọdún kan lọ́ọ̀dà padà ìgbà tó dùn kan wá pé ẹni tó yáwó ó wá ní ńlọrọwọ tó ń lè fi san gbèsè tó ń gbà lọ́dọ̀ rẹ̀ yìí wọ́n wá sọ fún pé òkè fifty náà ni mo ti fẹ́ gbà lórí fifty tí ọ̀yá lọ́dọ̀ mi ò ní ìfẹ́ gbèlé kankan lórí ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó ti jẹ́ pé ní ìṣọ́ ọdún kan tó dá ó ti pé òsì rówó san ntí ó mú mi fi ọlọ́dìgbà míì òun náà ní pé lè gbọ́dọ̀ wá gun orí owó nísì tọba tó fẹ́ kí n fi ọlẹ̀ fọ́dún kan míì èlé ògùn rí ẹ̀ ajẹ́ pé fifty yẹn ń kọ́ ló di sixty látàrí pé ńgbà tásìkò pé ìwọ ló rí san ẹni mo ti gba ilé ten thousand lórí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa kò tọ́ ọ ìwọlélẹ́yìí báyìí o ìwọlélẹ́yìí báyìí nítorí pé. òun tó fi gbà kún ìgbà tí ó sanwó rẹ padà wọn náà wá fi kún iye owó tí san fún ọ eléyìí òun gángan nírú tí wọn máa ṣe láyé jahiliya òun gángan ni máa haram iná agbọ́dọ̀ jìnnà sí ọgbọ́n tó náà bá a sọ ni nínú suratu Imran wọn ni yá لا تأكل الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون ọlọ́run ni akọ̀yìn olùwàgbọ́ òdodo ẹ ò gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa jẹ owó èlé o ìlọ́pọ̀ ọ̀nà lọ́pọ̀ ìlọ́pọ̀ ọ̀nà lọ́pọ̀ eléyìí kharaja makhraja al-ghali ọjà àdó níjàdé ìtọ́pọ̀ jù nítorí pé ńgbà tó rìbá ti máa ń pẹ́ ti máa ń pẹ́ ti máa ń pẹ́ owó padà di lọ́pọ̀ ọ̀nà lọ́pọ̀ eléyìí ọ̀wá túmọ̀ sí pé ńgbà tí èlé bá ma tó bá ma pẹ́rín sí tọba masekẹmẹ tówó yẹn ọba pọ kìí ṣe wọ rárá o àti èyí tó kéré àti èyí tó pọ̀ gbogbo ẹni haram eléyìí nínú sẹríya a máa ń sọ pé kharaja makhraja al-ghalib ọjàde níjàde tó pọ̀ jù òfin sẹríya sọkò máa ń kharaja makhraja al-ghalib rí la mafhuma lahu ìjọba jáde níjàde pé ń tọ́ka sí jù kò túmọ̀ sí pé ń tọ́ba kéré sí òfin òmùn náà torí rẹ̀ rìbá ìṣe ti tọrọ ni ìṣe ti sísì ni ìṣe ẹsẹ ti kọ́bọ̀ ni haram ni bọba wa jẹ ti gbẹ̀rún àpò tó bá jẹ ti mílíọn tó jẹ ti bílíọn haram náà ni torí ẹ̀ Ọlọ́run ni wọtọkùnlọ ẹ páyọ Ọlọ́run làálẹkùn tó fẹkù kẹlẹ bá a sórí rẹ̀ ẹni tó bẹ̀rẹ̀ ayà yìí Ọlọ́run bá pè wá pẹ̀lú orúkọ gbàgbọ́ òdodo nítorí pé ẹni tó gbàgbọ́ ló máa ń tẹ̀lé àṣẹ Ọlọ́run bá wa ẹni tó gbàgbọ́ ló máa ń tẹ̀lé àṣẹ Ọlọ́run bá wa lẹ́yìn rẹ̀ Ọlọ́run bá wa kọ̀ fún wa láti jẹ wéèlì ìwọ́n tó gbọ́ ọlọ́run ọba gbọ́ kí lọ́ọ́ fẹ́ fi owó ìbejì jẹ sí ọlọ́run ọba tó dá wa ọlọ́run ọba tí rọ̀ ní lọ́rùn ọlọ́run ọba tó la rìzìkì ó ní ọ̀gbọ́dọ̀ wá rìzìkì gbọ̀nà rìbá nítorí pé rìbá haramu ni gbogbo owó haramu kò máa ń kọ́ anabi sallallahu alaihi wa sallam ó ní kullu lahmin nabata min sa'tin fannaru awla bih gbogbo ẹran tó bá ajẹ́ pé ọ̀nà rìbá kò sí nínú ojúkọ̀nà tó yẹ kí èèyàn náà wọ́wọ́ nítorí pé ọlọ́run ọba ṣe léèwọ̀ ọlọ́run ọba tí wọ́n sọ ní ìparí ayé rẹ̀ wọ́n ọlọ́ subhanallah ọlọ́ nítorí pé ẹni tí ọba níbẹ̀rù ọlọ́ kò lè pa òfin ọlọ́run ọba mọ́ ẹni ọba nígbà tó bá ti rí ọ̀nà kan tó fi lè rí àlékún wọn agbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run ọba wa kì í ṣe pé kó wọ́pọ̀ lọ́wọ́ èèyàn tabua ìmọ̀ ń pè lárúzìkì bó bá mọ bí o ti ṣe ma kọjá owó halal tí kò sí èèwọ̀ nínú rẹ̀ tí ò ní jẹ́ ìdálẹ́jọ́ fún yà tí ò ní jẹ́ àkóbá fún yà tí ò ní jẹ́ sábàbí àti sórí ibú fún yà lọ́ba di lọ́la kìyàmà eléyìí ni wọ́n ń pè lówó rẹ̀ kó náà bá kó sówó wa lówó rẹ̀ ọlọ́run bá tí wọ́n á pàkíyèsí wa ó ní àfi kẹ́ tẹ̀lé léyè kẹ́ jìnnà sówó èlé jíjẹ kẹ́ sì bẹ̀rù ọlọ́run kẹ́ lè bá sóríire táwa lẹni náà tí wọ́n fẹ́ sóríire gbogbo apátá lásọ̀kọ́ afẹ́ sóríire ọlọ́run lákùnmọ́ yà wá lólórí ibú má sì wá lólórí ibú bẹ́ẹ̀ sí ẹ̀rí ó yẹ kéèyàn bẹ̀rù ọlọ́run gan owó owó owó owó táwọn náà máa pa tó máa pariwo yìí gan-an ìwọ̀nba náà lọ yẹ kí wàá lọ ma lórí rẹ̀ ìdí ni a bàbá kú lọ lọ́ọ̀bì kankan owó àwọn ọba tó tó fi kú ni tó ọba kú kò síbi tó ń kórè síbò náà ni òsì jẹ́ kọ́ ọmọ tó ń náà ló dé kó mú gbogbo èèyàn lọ́tà náà ni kọ́ lọ́rẹ̀ lórí owó owó owó owó yìí wọ́n ní tí èèyàn bá tiẹ̀ wá yáwó lọ́dọ̀ yìí tó wá ń ṣẹlẹ̀ yìí pẹ́ni tó yáwó lọ́dọ̀ wa ó gbá gbogbo ọ̀nà san gbogbo ọ̀nà láti sanwó yìí kò rí san gbogbo ìyàtí tó gbà ń kà ń forí san pani kí ni tó yẹ ká ṣe fún ṣé ká sọ fún pé a tún ti gbà kún ìgbà fún lórí pé yóò san èlé lórí owó mi eléyìí tá a pè ní rìbá àbí ká tiẹ̀ lọ lára nítorí pé ojú ni rojú sàánù nítorí pé owó tó yá lọ́dọ̀ wa ọmọ kò ń yà ó sì mọ̀ pé sísan làásà gbèsè ṣùgbọ́n tí ó fi sọ́kù mi ọlọ́run ọba ọwọ́ akọ alẹ́ kọ̀ọ̀kan nínú suratul Baqara wọn ni wa in kana dhu usratin fanadhiratun ila maysarah wa an tasaddaqu khayrun lakum in kuntum ta'lamun olóòní tí ẹni tó yáwó tó bá jẹ́ni sí nǹkan lé má sí nǹkan ọ̀daràn fún ọwọ́ gbogbo ọ̀nà láti sanwó ìkòlì kókó kó ní nǹkan lé fún un. ọlọ́run bá ní fanáfẹ ọtún ẹ lọ lára o ilẹ amẹ ìsára dìgbàtà road subhanallah ah, ọlọ́run bá láàánú ẹrù òfin tó ṣe fún wa tó kún fáànù ó lẹni tó yáwó lọ́dọ̀ rẹ̀ àsìkò àti sanwó ti pé ẹ má wulẹ̀ jẹ́ ọmọ pamọ́ ẹ mẹjọ sáko ń lù nítorí kọjá yín lówó ẹ mẹjọ ẹni tí wọn máa rán agbowó pátì nítorí kó ti jẹ yín lówó ẹ mẹjọ ẹni tí wọn da pákàlẹkì tí wọn da lùgbèsè ayé rẹ rárá o ọlọ́ni fẹ́nà ọ̀dọ̀ ìrọ́tún mi lẹ́nu ìsọ̀rọ̀ ẹ lọ lára dìgbàtàrọ̀ ọ̀bà tó tù níbo ló ti ló ti lè gbárù àwọn òfin yìí pàdé tí ìbá ṣe náà òfin ṣẹ̀ríà kó síbi tó ti lè gbà pàdé ìdí náà tó fi jẹ́ pé gbogbo àwùjọ tó bá ti ń lò òfin ṣẹ̀ríà ẹ̀sìn Islam kò sí tàbí ṣùgbọ́n pálá tí a máa jọba ń bẹ̀ ọlọ́pàá gan-an ò ní rí sẹ́sẹ̀ wọ́n ní sinmi àwọn kóòtù gan wọn ní sinmi nítorí pé gbogbo ẹni tí ń tẹ̀lé òfin ọlọ́run ọba wa ẹni tí ó mú wọn gbéra wọn lọ sí kóòtù wá yóò mójú ààrẹ yóò mójú ààrẹ nítorí pé àwọn òfin tọ́lọ́run bá ti ṣe kalẹ̀ náà Kùránì lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi nínú súnà Nábì sallallahu alaihi wasallam lọ́lọ́kan ọ̀jọ̀kan lọ́lọ́kan ọ̀jọ̀kan nígbà tá a bá ń tẹ̀lé ìgbésí ayé wo nítumá ìgbésí ayé wa yọ̀ ọ̀rọ̀ ọ̀rùn kọ́lọ́mọba kọjá kí ìgbésí ayé wọn nítumọ̀ kọjú kọ́ ọ̀rọ̀

ẹni tá a yá lówó tá a ti fura pé kọ̀rọ̀nà tí ó fi san a gbọ́dọ̀ lọ lára tá a bá wá wà nípò pé agbára wa kà kò lè jẹ́ ìnira fáwa náà láti yááfe rẹ̀ fún láti pa àbùn ẹ jẹ́ ká yọ̀ǹda rẹ̀ fún ká bùn nítorí ẹ̀san ńlá tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó náà bá máa fi san gbogbo ẹni tó bá mú ìpọ́njú fò fún mọ́mìnì nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam man nafasa an mu'minin. قربة من كرب الدنيا نفس الله عنه قربة من كرب يوم القيامة يعني كان جواب البيت ما دوك كرو فمؤمن نما ما جولي عليه الله أبو تتوري البيت ìpọ́njú kan kó fún náà nínú àwọn ìpọ́njú jọ́gbìndà òkèèyàn. nínú rìbá yìí rìbá àlékún pípẹ́ àlékún látàrí pípẹ́ òun náà ni ká ta ọjà kan fún yẹn ọjà tó ṣe é pé oríṣi kan náà oríṣi kan náà àmọ́ ọjà yìí pé a ti tà á ṣùgbọ́n àgbá àgbá níbi tá a ti tà pàṣípààrọ̀ ṣẹlẹ̀ níbi tí a ti tà bí kéèyàn ta gold kọ́ta fún ó fi gba pààrọ̀ gold mi àti wúrà àti gba pààrọ̀ wúrà àti fàdákà àti gba pààrọ̀ fàdákà. afọ alikama àfi gba pààrọ̀ alikama àfi a ti ṣe pààrọ̀ fún rẹsì àfi àgbàdo àfi ṣe pààrọ̀ fún àgbàdo àfọkà bàbà àfi ṣe pààrọ̀ fọkà bàbà àfi yọ àfi ṣe pààrọ̀ fún yọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn àgbà ń bẹ̀ àbọ̀kànlá gbé kalẹ̀ àrí kejì gbé kalẹ̀ àwọn adágbà kejì ti di rìbá o ti di rìbá agbọ́dọ̀ gbà á ní tá a ti ṣe ọ̀kan òsì gbọ́dọ̀ ju kan lọ ọ̀kan ọ̀gbọ́dọ̀ ju kan lọ bàjẹ́ mi méjì ọ̀kan ọ̀gbọ́dọ̀ ju kan lọ pàṣípààrọ̀ ń sì gbọ́dọ̀ wáyé ní ààyè ibi tí a ti sọ̀rọ̀ pàgbà pààrọ̀ rẹ̀ lọ́dọ̀ ara wa agbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí pààrọ̀ pààrọ̀ pààrọ̀ dáwé ó bẹ bí ọ̀pọ̀lọpọ̀ béèrè ilé ìtàn èèyàn máa ń béèrè bẹ́ẹ̀ àwọn kan máa ń kiri kádùgbò lórúkọ pààrọ̀ ti pààrọ̀ wọ́n lè fi kẹ́ mú tẹ bá nílé wá káwọn ọba yẹn ti ṣe pààrọ̀ wọ́n lè fẹ́ kó àwọn rọ́bà wá ètò ti bàjẹ́ ètò ti jẹ́ àkú lórí káwọn fi fún yín lómi wọ́n lè fẹ́ gbé apẹ́ ẹni tẹ́ fi ń dáná wá káwọn fi fún yín lómi wọ́n lè fẹ́ ń tẹ bá nílé tẹ́ lò náà gbé wá káwọn fi fún yín ní gàásọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n mọ̀ wá béèrè pé sórí ìbọ̀ wọnú ilé ìkọ́wọ́ náà torí gbogbo àwọn kẹta awé kọ́ wá fi gba pààrọ̀ nǹkan míì kò léèwọ̀ nínú rárá oríṣi kejì nínú oríṣi zina nínú oríṣi rìbá oná là ń pè ní rigal fọ́pù àlékún ẹsẹ̀kẹsẹ̀ àlékún ọtí ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí òun náà ní ká ta nǹkan kan fúnra wa eléyìí tó ṣe pé rìbá máa wọnú rẹ̀ láyé ibi tá a wà lọ́nà tó ṣe pé ìwọ tiẹ̀ fẹ́mi náà ń tèmi ṣùgbọ́n kọ̀ọ̀kan wa pọ̀ jù kan lọ oríṣi nǹkan kan náà la gba pààrọ̀ rẹ̀ lọ́dọ̀ ara wa ṣùgbọ́n ọ̀kan lé jù kan lọ ká sì gbá lọ́dọ̀ ara wa lẹ́sẹ̀kẹsẹ̀ tọkàn bá ti wá lé jù kan lọ eléyìí là ń tò ní ribal fọ́ọ̀kù àlékún eléyìí tí ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ haram ló náà wà lábẹ́ òfin ọlọ́run bá wa gẹ́gẹ́ bí kéèyàn mú ẹgbẹ̀rún kan náírà wá sẹ́nìkan pé kọ́bọ̀ ń sẹ́yìn onítọ̀hún wa kó ẹgbẹ̀rún kan ó dín àádọ́ta náírà fún nine hundred and fifty naira kó sì jẹ́ pé gbà wọn náà gbà ọ̀sẹ̀lẹ̀ láàrin wọn eléyà ń kò ní rí bẹ́ẹ̀ fọ́ọ̀bù rìbá ni rìbá tó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ haramu ló ń nà kọ́tọ́ àbí kí gbé ráìsì wá kí wọn sọ pé ráìsì yìí o ráìsì nàìjíríà ni o wọn fẹ́ kọ́ bá mi pààrọ̀ rẹ̀ pẹ̀lú ráìsì Thailand wọ́n á gbé ráìsì Thailand wá òun náà jẹ́ àpò kan fifty kilograms ráìsì Nàìjíríà yìí náà fifty kilograms kìí ti ṣe pé tọ́tún ọ̀kan nínú méjèèjì ráìsì tá ti fẹ́ tá ti fẹ́ gbogbo ìdọ̀tí kúrò lára rẹ̀ fifty kg sí fifty kg so eléyìí tí ọba ti jura wọn lọ kò sí rìbá mbẹ àmọ́ wọn ní tọ̀ ráìsì Thailand fifty kg ti Nàìjíríà táwọn fi gba pààrọ̀ rẹ̀ gbọ́dọ̀ jẹ́ seventy kg àbá eléyìí là ń pè ní rìbá alifọ́bù wọ́n wá gbé seventy kg kalẹ̀ àwọn gbé fifty fún wa ẹ̀sìn jọ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí àwọn pè ní rìbá alifọ́bù rìbá ni eléyìí tó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ haramu ló náà haramu ló náà anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tí imaamu muslim tó gbé jáde nínú tírà rẹ̀ anabi tọ́ka sí nǹkan mẹ́fà wípé bá a bá fẹ́ fi wọ́n bá pààrọ̀ ara wọn. láyé kan náà níbi kan náà a ṣàkíyèsí pé àtẹ̀yí tá a gbé wá àtẹ̀yí tá a fẹ́ gbà wọ́n dọ́gba níye wọ́n dọ́gba ló ń kà wọ́n dọ́gba ló sọ̀rọ̀ ọ̀kan ò gbọ́dọ̀ jù kan lọ. anabi sallallahu alayhi wa sallam wọn ni al-dhahabu bil-dhahabi wal-fiddatu bil-fiddati wal-birru bil-birri والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح مثلا بمثل سواء بسواء يدا بيد فإذا اختلفت هذه الأجناس فبيعوا كيف شئتم إذا كان يدا بيد أخرجه مسلم نفس الله عليه وسلم أمي التي ورا كافي بقارة ورا التي فدكة كافي بقارة فدك ألي فالكما كافي بقارة الكما ألي في أنجا ورا تنجا شعير كافي بقارة شعير ẹ lè fi dẹ̀bí nù pààrọ̀ dẹ̀bí nù ẹ lè fi yọ kẹfì gba pààrọ̀ yọ. ṣùgbọ́n mẹ́jẹ̀mú tó dé ni o ọgbọ́dọ̀ jẹ́ mẹ́tìlẹ́nu bí mẹ́tìlẹ́ ọgbọ́dọ̀ jẹ́ ọgbà ọba ọgbà ọba ní ọjọ́ ọ̀kan ọgbọ́dọ̀ dùkan lọ. sàwá ẹ̀ǹbì sàwá ìyẹn ni pé wọ́n ṣe dé ibi ara wa ìyẹ́dẹ̀ǹbì yẹ ó sì gbọ́dọ̀ jẹ́ gbàrà ìwọ náà gbàrà ọ̀gbọ́dọ̀ sí pé lọ kábọ̀ tòbí dàkítọ́lù fún tàbí hẹ́d náà táwọn nǹkan ìgbà wa yàtọ̀ síra wọn tòbí òkè fi ṣe tún ẹ lè ta bó bá ti ṣe wù yín ìrẹ́ ẹ̀ka àmọ̀ yẹ́dọ̀ bíyẹ́ lópin ìgbà tó bá ṣe pé gbà ìwọ̀n náà gbà nígbà tí tìyẹ́ sọ ń parí ó náà ní pé a lè fẹ́ fi wúrà gold ká fẹ́ fi ra alkama so a sọ pé ńgbà tó ṣe pé gold ẹ̀wọ̀ méjì ìnùmọ̀múra alikama méjì ni wọ́n fún yín rárá alikama ọba pọ̀jù bẹ́ẹ̀ lọ kò sí nítorí burú mbẹ́ ṣùgbọ́n májàmú rẹ̀ ní pé ọgbọ́dọ̀ jẹ yẹ́dẹ́n bíyẹ̀ ọgbọ́dọ̀ jẹ pé ẹ̀fí fúnra yín náà kan náà àbí látọ̀júwe ẹgbẹ́ ta wúrà ẹgbẹ́ ti gba fàdákà fàdákà lè pọ̀jù wúrà lọ kọjá yìí pé owó sílvà ọ̀pọ̀jù ti gold lọ ló ń kà ọ̀pọ̀jù ti gold lọ ló ń kà àpèjúwe tó mú nìyẹn bíi gold àti sílvà kọjá yìí pé sílvà pọ̀ ju góòlù lọ ló ń kà kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ gbọ́dọ̀ jẹ́ fún mi ìwà náà gbà. bẹ́ẹ̀ náà ni a lè fi alikama káfí gba pààrọ̀ ṣáàyè kò sí tó burú bẹ́ẹ̀ kọjá pé ṣáàyè pọ̀ ju alikama yẹn lọ ṣùgbọ́n lókun ìgbà tó bá ti jẹ́ pé fún mi ìwà náà gbà. a lè fi dábìí nù káfí gba pààrọ̀ ọ̀yọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ lókun ìgbà tó bá ṣe é pé àbí kò sí tó burú bẹ́ẹ̀ iyọ̀ lópin ìgbà tó bá ti pé gbà ìwọ náà gbà ní ìgbà táwọn nǹkan wọ̀nyí bá ti yàtọ̀ síra wọn a lè ta bọ́ bá ti ṣe wù wá lópin ìgbà tó bá ti pé gbà ìwọ náà gbà. sáwọn nǹkan mẹ́fà péré yìí wà ní rìbá wọnú ẹ̀ rárá àwọn nǹkan tí rìbá wọnú rẹ̀ wọ́n lè ju mẹ́fà yìí lọ wọ́n ti ẹ̀ ju mẹ́fà yìí lọ ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wa sallam níṣẹ́ ló fi mẹ́fà yìí ló fi ṣe àwọn mẹ́rin yòókù àwọn náà jọra wọn méjì jọra wọn méjì yìí kọjọ mẹ́rin yòókù mẹ́rin jọra wọn mẹ́rin yòókù yẹn kọjọ méjì àkọ́kọ́ ẹdẹbù àti gold àti sílvà àwọn jọra wọn nítorí pé owó làwọn méjèèjì gold àti sílvà owó làwọn méjèèjì wọn jọra wọn torí rẹ̀ nínú òfin sọ wípé tí rìbá fi wọnú ní tí torí ẹ̀ láti òsìn ọlọ́run ọba wa kò bá àmẹ́jẹ gold kò bá àmẹ́jẹ silver ní táwọn èèyàn bá ti ń ná lówó níbikíbi láyé ìdájọ́ tiwọn náà ti jẹ́ ìdájọ́ gold àti silver náírà àti kóbò bákan náà dollars pound sterling euro switzerland franc àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo owó táwọn èèyàn náà rial gbogbo owó tí wọ́n ná yẹn ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ gold àti silver ìdájọ́ gold àti silver. eléyìí tó túmọ̀ sí pé náírà tàbí afẹ́ fi wá pààrọ̀ náírà ọkàn gbọ́dọ̀ jù kan lọ ó sì gbọ́dọ̀ jẹ́ fún mi ìwọ náà gbà tàbí afẹ́ fi náírà tàbí afẹ́ fi pààrọ̀ france fa france fa yẹn ó lè pọ̀ ju náírà lọ náírà lè pọ̀ ju france fa lọ kò sí ní tó a sọ ń bẹ̀ ni pé ọgbọ́dọ̀ jẹ́ fún mi ìwọ náà gbà kò sí lọ alikama ṣàyè dẹ́bìnì àti yọ ẹ̀ríkà alikama ṣàyè àti dẹ́bìnì gbogbo àwọn eléyìí oúnjẹ ni wọn ṣùgbọ́n ìyọ̀ ń tiẹ̀ kìí sóúnjẹ fún ara rẹ̀ ṣùgbọ́n tá a máa fi tún oúnjẹ sí ni kìí sóúnjẹ ṣùgbọ́n tá máa fi tún oúnjẹ sí ni. àwọn olùmọ̀nípa ṣẹ́ríyà ìyapa wa ń bẹ láàrin nípa kí ni tó sún ọkọ̀ gánà rí a rí nínú ẹni tó sọ pé ẹni tó sún ọkọ̀ òun náà ni ọ̀pẹ̀rọ̀ kẹ́bí imam shafi'i rahimahullah ó ń torí níta àmà jẹ̀ni wọn. a ti rí nínú wọn tó sọ pé alkail wọ́pọ̀n nítorí pé wọ́n máa fi gbá wọn ó sì tún jóúnjẹ. a ti rí nínú wọn tó sọ pé alwazn wọ́pọ̀n nítorí pé wọ́n máa fi òṣùwọ̀n wọn wọ́n sì tún jóúnjẹ. nígbà tá a rá àwọn kan tán sọ ife rárá nítorí sọ mẹ́rin mi pẹ̀lú adakatiyatu wal dakhar adakatiyatu wal dakhar àwọn yẹn máa ń jẹ lóúnjẹ fúngbà pípẹ́. wọ́n sì máa kó wọ́n máa kó pamọ́ fúngbà tó fẹ́ẹ́ fi nǹkan tó ní ṣe wọn. eléyìí jẹ́ ntí màmú malik tó sàlẹ́sà òun náà ní ta sì sàlẹ́sà bì wípé nítorí sùn nǹkan pọ̀ òun náà ní alakọ̀tìyàtú wọlé kí àwọn máa jẹ wọn lóúnjẹ fún ìgbà pípẹ́ a sì máa kó pamọ́ fúngbà pípẹ́ gbogbo táwọn máa jẹ lóúnjẹ bẹ́ẹ̀ náà táà sì máa kó pamọ́ bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí ọkọ̀ àbàbà gẹ́gẹ́ bí ìjẹun gẹ́gẹ́ bí ráìsì gẹ́gẹ́ bí ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe kí wọn ọ̀dà kan náà àdìsí àwọn náà ní ìdájọ́ rẹ̀. ìbẹ́ẹ̀ náà ni gbogbo àwọn atakurubúsú àwọn náà wọ̀bẹ̀ gbogbo ẹ̀ tó ti lọ ẹ̀rí kókó èyí táwọn àfi sàpèjúwe ìgbà àwọn ka Madina ni ìgbà àwọn ka ti Madina Nabi Muhammad sallallahu alayhi wa sallam táwọn wọn sọ̀rọ̀ òṣùwọ̀n tí wọ́n máa fi wọn kan òṣùwọ̀n Makka ló lóṣùwọ̀n Makka ló lóṣùwọ̀n Madina ló nígbà àwọn ka làwọn olùmọ̀ sọ pé wal mikiyalu mikiyalu al-Madina wal mizanu mizanu ahli Makkah. bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àwọn títí táyé táyé parí. àwọn ta màdínà ló ní gbà àwọn kà ìjọba pè nígbà àwọn kà iná nígbà àwọn kà tọ́ba pè nígbà àwọn kà màdínà iná nígbà àwọn kà táwọn mùsùlùmí ọ̀nà kà sí. ìjọba pè àpò lóṣù wọn mọ́kà iná lóṣù wọn táwọn mùsùlùmí ọ̀nà kà sí títí jọ́ gbẹ̀ngà òkè yàn. torí ẹ̀ ní màdínà sọ pé ni ni mọ́tò pàápàá jùlọ wọ́n fi hàn wá ike bí múdi ṣe rí mi láyé ànábi sọ̀rọ̀ bá àdé sọ́nà bàbá àwọn jogún rẹ̀ lọ́dọ̀ bàbá àwọn bàbá bàbá àwọn náà jogún lọ́dọ̀ bàbá bàbá bàbá àwọn lọ́bẹ̀ bẹ̀ títí dọdọ ànábi bá àdé àdé àwọn ti wọlé òsùn wọn kọ òsùn ara wọn mẹ́ta ni òsùn wọn láti bá bàbá wa bàbá wa bàbá àbá wọn mọ̀ sígbà ni wọ́n máa fi hàn ní àbúsùn ẹ̀ àjẹpá padà sí ibi àṣà àwọn èèyàn á padà sí ìdí àṣà àwọn èèyàn àmọ́ gbígbà ni wọ́n máa fi hàn àmọ́ àbúsùn ni wọ́n máa fi hàn àjẹpá àṣà àwọn èèyàn ni wọ́n lájà àṣà àwọn èèyàn ni wọ́n lájà gbogbo tíṣẹ́lẹ̀ àbá ti wá sọ yìí pé ẹ gbọ́dọ̀ ṣe pàṣípààrọ̀ rẹ̀ pẹ̀lú èlé lẹ́sẹ̀kẹsẹ̀ àjẹ́ pé àgbọ̀dọ̀ tí wọ́n pààrọ̀ ara wọn àgbọ̀dọ̀ tí wọ́n pààrọ̀ ara wọn káwa dàgbà sí àgbọ̀dọ̀ tí wọ́n pààrọ̀ ara wọn ká dàgbà sí eléyìí tó túmọ̀ sí wípé àgbọ̀dọ̀ fi wúrà pààrọ̀ wúrà ká dàgbà sí tonti kọkùnrin jù kan lọ àgbọ̀dọ̀ fi fàdákà pààrọ̀ fàdákà ká dàgbà sí tonti kọkùnrin jù kan lọ àgbọ̀dọ̀ fi dẹ́bínú pààrọ̀ dẹ́bínú ká dàgbà sí tonti kọkùnrin jù kan lọ ìyẹn ni pé tẹnìkan bá gbé tiẹ̀ kalẹ̀ ẹnìkejì náà gbọ́dọ̀ gbé tiẹ̀ kalẹ̀ tẹnìkan bá gbé tiẹ̀ kalẹ̀ tẹnìkejì òrí tí ò tí ò rí tiẹ̀ gbé kalẹ̀ tó dàgbà sí ó ti di rìbá nà sí i à ó ti di rìbá pípẹ́. alhamdulilayi wa rabbil alamin adigun fún wọn náà ọlọ́kọ̀ bá sàn wọn wá ní ẹ̀sùn lórí ẹ̀ nígbà lásìkò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀ mẹ́nu bá fún kan nípa rìbá fọ́dù afẹ́ mẹ́nu pé láwọn ilé ìfowópamọ́ wa ń sìn tá a bá fẹ́ ṣẹ́wó ṣé náà wọ abẹ́rẹ́ èèyàn fẹ́ fowó àkúwóríṣẹ́ owó tuntun wọn à ní sọ fún yẹn dèdè iye owó tí yẹn mú alápèjú yẹn fẹ́ one thousand naira látara pé yẹn fẹ́ gba fifty fifty náà tuntun wọn à ní fún yẹn di nine hundred eight hundred ìyẹn ni ìdájọ́ sẹ̀ríà nípa irú ilé. dájú bá àwọn ilé ìfowópamọ́ máa ń ṣe bẹ́ẹ̀ iye tó bá mú wánà nílé ìfowópamọ́ fún ọ ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ làwọn tó máa ń ṣẹ́wó lóde generally ẹni tó ń sanwó lóde ẹni tó sọ pé tó bá fún kọ́nù fún padà tó bá pé lè fowópamọ́ náà bá ń ṣe bẹ́ẹ̀ àtẹni tó ń sanwó lóde àti lè fowópamọ́ rìbá náà àtúntò fún ọ̀nà bákan náà lẹ́ẹ̀kejì nígbà tó mẹ́nu bá fún wa nípa igbá àwọn kan tí rọ̀dínà àti òṣùwọ̀n ti mọ́kà àwọn béèrè pé ó àwùjọ ti wá ń bí jọjọ pé ọ̀rẹ́ sí ìyàlá máa ń lò bí ìlà rírọ̀ ṣe pẹ̀lú àárín àbí ìlà ṣe débi àwọn. ẹgbẹ́ àti ṣẹ̀rí àbá ń bá wa sọ̀rọ̀ tó sọ̀rọ̀ pé iye báyìí ni múdù eléyìí tí ẹni tí ó dáràn tí ó fún aláìní láti fi tánràn rẹ̀ múdù wo la lò láti fi wọn iye nǹkan tọjọ ràn ẹ̀ lé lórí agbọ́dọ̀ rí múdù tí wọ́n ń pè ní múdù ní Madina. bákan náà gbogbo àwọn tí fún wa àwọn èèyàn rí sí inú rẹ̀ nípa pé la ti fẹ́ rí owó bóun la ti fẹ́ kó oúnjẹ tó jẹ máa fi ló bí ọ̀nà ètò jẹ́ kó lè ṣe wá láǹfààní bá fi máa rí àǹfààní owó láàrin ara wa tí ó fi jẹ́ rọrùn tí ò ní já sí èlé àfẹ́gbọ́n la fẹ́ dá sí. àkọ́kọ́ ni pé islam ó lànà púpọ̀ kalẹ̀ fún wa ó ní ká lànà ara wa fẹ́nìkan bá lówó kí n yá lówó mọ́nà tí n bá lówó mo lè yá lókun ìgbà tó ń nàbá tó lódodo tí ò ní jàǹbá so ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní ìsinmi pé ní nàìjíríà bí wọ́n ọ̀pọ̀lọpọ̀ ti ṣe rí ní kíkálukú sọ̀rọ̀ fúnra wọn. ta lẹni náà tó lè fọwọ́ sọ̀yà fún èso ń jàǹbá nígbà tá a bá ríru wọn ẹ̀rí fáwọn aláàánú adúkọ̀fà náà ọ̀rọ̀ ní agbọ̀ ìjọba ẹja gbìyànjú káwọn náà jẹ́ ẹni tí yóò jẹ́ olódodo tá a bá gba owó ká gbìyànjú láti máa dá padà ká lè bá rẹ ni tí yóò máa ṣe àwọn èèyàn láǹfààní lọ́pọ̀lọpọ̀ kọ́nàbà kó sànù wa gbogbo ohun tí ń bá wa sọ ohun tí ó sì wá láǹfààní ńlá tí ń gbọ́ ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ káwọn náà jẹ́ ẹni tí yóò máa múlò ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́nàjọ́ sì wá láǹfààní ẹjọ́ kúrò níbi àwọn a gbà tá a fi rí owó tó jẹ pẹ́jọ́ náà haram torí pé owó ń kọ́ ọgbẹ́ ọ̀bá tọ́ máa wà lọ́ èèyàn àṣìmọ́ tọ́mọ́wó náà ló ń gbà mí torí délé ẹja bí ìfikà kẹsàrà kọ́ lọ sọ́wájú dèdè àsìkò yìí lọ́jà pàdé àwọn ìgbà wá dédé àsìkò yìí ní ọjọ́ mẹ́jọ kọ́ lọ sọ́wájú ọjọ́ mẹ́jọ lọ́wọ́ sálámù alaykum wa rahmatulahi wa barakatuh.